kì í ṣàmọ̀ríwọ́ ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ̀ kúrò olùkọ́ àgbà lónìyẹn gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí òkun ni wọ́n ń kan sára sí i fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́ olùkọ́ àgbà Láàjì Àbáàsì ọlọ́run ọba ló rán ẹ ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kúrò ó dọ̀wọ́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 alhaji abbas ikú kan ò ní ẹ pa olùkọ́ àgbà alhaji abbas apàtẹ ìtàmọ́kùtà o. orí bá ti kú kárán ń ṣẹ́pà lábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. ìtàn yorùbá tí ò ń bá kan ọlọ́run ọba ló rán ẹ. sin apàtẹ ìtàn o. orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀pọ̀ òmùwẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Lájí Abbas apàtẹ ìtàn o.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 bákan náà mo sì dúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹyìn mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé láti ilẹ̀ yorùbá ni o tó fi dé òkè ọya ni o tó fi dé apá ilẹ̀ yíbò tó fi dé gbogbo ilẹ̀ áfíríkà tó fi kárí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbi tí ọmọ yorùbá tá a rúwé tá a ta egbò yìí mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ àtìlẹyìn yín mo sì dúpẹ́ lórí bí ẹ ṣe ń tẹ̀lé wa ní gbogbo ìgbà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 ẹ jẹ́ ká máa bá wa fi ṣọwọ́ sí àwọn èèyàn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ jẹ́ ká máa bá wa fi ṣọwọ́ sí àwọn èèyàn káwọn náà bá lè jẹ àǹfààní rẹ̀ bákan náà gbogbo àwọn ètò tá a ti ń ṣe tẹ́lẹ̀ a lè máa rí lórí YouTube ìtàn Yorùbá yálà tá a bá lọ tẹ orúkọ ìtàn Ààrẹ Kúrunmí tá à ń bá bọ̀ ni àbá ń bẹ̀ tàbí orúkọ àwọn ìtàn míì tá a ti sọ àwa náà sì lè darapọ̀ mọ́ wa lórí YouTube wa kábàlẹ́ máa jẹ ìgbádùn àwọn ìtàn gbogbo tá a ti fi síbẹ̀ ọ́díò ń bẹ́ńbẹ̀ fídíò ń bẹ́ńbẹ̀ pẹ̀lú. ní orí ètò ìtàn Yorùbá abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ la ní ní orí ètò ìtàn Yorùbá ẹ̀rí abala àkọ́kọ́ òun náà ní abala àmọ̀dájú tá a ti máa sọ fún wa nípa àsìwé ọ̀rọ̀ tàbá gbọ́ ọ̀rọ̀ tàbá pa òwe ẹ̀wárí abala ẹlẹ́ẹ̀kejì òun náà wá ní abala ìwádìí ìjìnlẹ̀ tá a ti máa ń sọ fún wa o yálà ìtàn tó ṣe yí pé a ṣe ìwádìí kínníkínní lórí rẹ̀ tí è ṣe àlọ́ tó ṣe yí pé lẹ́yìn ìgbà tá a gbẹ̀yẹ̀wò tán a ṣèwádìí wa dáadáa tá a rí i pé ojúlówó ọ̀tàn lélẹ́yìí afa àlọ́yọ afa irọ́ kúò tàbí ìsọ àlọ́ di ìtàn àyọkúò ńbẹ̀ àwa gbé ojúlówó ìtàn tó bá làákàyè mu tí ó sì bá àná mu tí ó wọlé lónìí pé yóò jẹ́ ìtẹ̀wọ́gbà lọ́dọ̀ àwọn ìrántí tó ń bọ̀ lẹ́yìn wa ní ọ̀la bá ní lórí ètò wa ètò ìtàn Yorùbá ẹ wá rí mo sì kí gbogbo mùsùlùmí pátápátá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pé a mọ̀ kú òǹgbẹ́ o a kù sí ọrẹ èrè púpọ̀ òun náà ni a jẹ níbẹ̀ pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run ètò yín ètò wa ìtàn yorùbá ó ń tẹ̀síwájú tó gẹ́gẹ́ bí a ti máa ń sọ ní abala àmọ̀dájú ẹ̀jẹ̀ sáré ṣe àgbéyẹ̀wò bóyá òwe ni o àbí ọ̀rọ̀ àbáṣàmọ̀ ọ̀rọ̀ tá a máa ń sọ yìí pé odídẹrẹ́ awo olókun àlùkò awo ọlọ́ṣà bó o bá jòun gbé mọ́wọ̀n jòun gbé hmm. ọ̀pọ̀lọpọ̀ la máa ń gbọ́ ọ̀rọ̀ yìí tí wọ́n máa ń wípé odídẹrẹ́ awo olókun àlùkò awo ọlọ́ṣà bó o bá jòun gbé mọ́wọ̀n jòun gbé ẹja ọ̀rọ̀ yìí ó ti lórúkọ ẹyẹ méjì nínú ó sì lórúkọ odò ńlá méjì nínú ẹ̀rí pé kásílẹ̀ níbàwọn ó lórúkọ ẹyẹ méjì inú ó lórúkọ odò méjì inú ó wá ní nǹkan tó tó wá farapẹ́ ni pé tó o bá jòǹgbé o mọ́mọ́ jòǹgbé tó o bá jòǹgbé mọ́mọ́ jòǹgbé kí ló fà á kí ni wọ́n jẹ gbé àmọ́ bí yorùbá ṣe ń sọ ọ̀rọ̀ yìí kọ̀ọ̀hún o àṣìṣe gbáà ni báwọn èèyàn ṣe ń sọ bẹ́ẹ̀ ṣe ń sọ kọ̀ọ̀hún ẹ rí onídẹrẹ́ awo olókun ǹjẹ́ ẹyẹ lè jẹ́ awo bí alùkòrè awo ọlọ́sà ǹjẹ́ ẹyẹ lè jẹ́ awo bí <laughs> ara àlọ́nù ntí yorùbá ń wí kàn o ntí yorùbá ń wí kàn yorùbá ò ní odídẹrẹ́ ẹyẹ ìlú òkun alùkòrè ẹyẹ ìlú ọ̀sà mo rò pé agbọ́ yorùbá agbọ́ yorùbá mi yé dáadáa odídẹrẹ́ odídẹrẹ́ ẹyẹ ìlú òkun àlùkò ẹyẹ ìlú ọ̀sà tàbá sọ pé onídẹrẹ ẹyẹ ìlú òkun àlùkò ẹyẹ ìlú ọ̀sà sí onídẹrẹ awo olókun àlùkò awo ọlọ́sà ẹyẹ gbogbo alámọ̀ pé onídẹrẹ wọn kà í pé ẹyẹ olókun ni àlùkò ẹyẹ ọlọ́sà bí yorùbá ṣe ń wíjọ nu tọ́ba wá jòǹgbé mọ́mọ́ jòǹgbé nígbà ayé láéláé olúkòyí ni wọ́n ń bá wí pé tọ́ ọba jòǹgbé o. Hmm mẹ́jọ òǹgbẹ o wọ́n fi pín hùn wọ́n fi ṣe àdéhùn ni pé tó o bá jòǹgbẹ o má má jòǹgbẹ mo kí ọ káàbọ̀ arẹwà olúwayẹmísí wọ́n ń kí wa àmọ́ àwọn àtàwọn fẹ́ sọ̀rọ̀ ẹ máa bá wa kọ́ ní èdè yorùbá àmọ́ àwọn àtàwọn àmọ́ yorùbá kọ o kò sí láì fi ń bẹ̀ torí pé mo máa ń sọ lóòótọ́ àwọn kan bẹ tí wọn ò mọ yorùbá kọ lápèjúwe àwọn ọmọ ìyá wa ń bẹ ní Benin Republic tó ṣe pé ojúlówó ọmọ yorùbá ọmọ aládé ni wọn àmọ́ tí wọn ò yorùbá kọ rárá torí pé èdè faransé wọn fi ń kọ́ wọn àìmọye ọmọ yorùbá la bí sí amẹ́ríkà la bí sí bóyá uk ní yúróòpù ni àbí wọn káàkiri bá lágbàáyé ló ṣe pé wọn ò mọ èdè yorùbá kọ àmọ́ wọ́n gbọ́ yorùbá wọ́n gbọ́ díẹ̀ díẹ̀ gbígbọ́ ẹlòmíì mọ́ ju sísọ lọ torí náà kò sí láì fi ń bẹ àbáwọn tá a bá mọ yorùbá kọ ẹ jẹ́ ká máa kọ́ kọba àmọ́ jẹ́ ìwúrí fún àṣà wa torí náà mo kí ọ arẹwà olúwayẹmísí ẹ kú àbọ̀ sórí ètò àtàwọn ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ máa bá wa fi ṣọwọ́ káàkiri sí àwọn èèyàn ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ máa bá wa fi ṣọwọ́ kiri sáwọn èèyàn bóyá ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Ajaratu Adébísí fún wòsàn ìbílẹ̀ tó péye lọ́dọ̀ Ajaratu Adébísí. bọ́nà àṣelà ẹ̀dá bá ń forí sánpọ́n láti gòkè jákè ń jábútẹ́ tílẹ̀ ń lọ ìdàn lórí àṣeyọrí gbogbo tọ́gẹ̀rẹ̀ tó ti sọ àgbààgbà fúnni jẹ́ so wẹ́rẹ́ ìṣòro wo ni wọ́n ní tó rò pé kò látúnṣe túnú ọlọ́run ló déwé ọlọ́run ló dégbò tó sì fàṣírí lílo rẹ̀ hàn àwọn kan láti ṣọmọ aráyé lóore bíi olúfadé fọláṣadé tó ń jẹ́ Ajaratu Adébísí ọlọ́sùn ti wà tipẹ́ bí wọn náà bá fura pé ti ń ṣẹlẹ̀ sí ọ yìí ṣojú lásán má bora rẹ mọ́lẹ̀ o yára tètè lọ kàn sí ìyá ọ̀ṣun ajaratu adébísí ẹni ọlọ́run yàtọ̀ sáwòṣe o ẹni rí olúfádé fọláṣadé ajaratu adébísí ní arárọ̀mí phase two àjàdí ọlọ́mọdá village okunlówó nípínlẹ̀ kwara ẹ sì lè pe olúfádé fọláṣadé ajaratu adébísí sórí zero nine zero two five zero two nine three six two àti zero eight zero three two seven one four zero one one ajaratu adébísí àlàkùkù gbòò òní tọ̀sùn. tó bó ṣe nínú ẹja kẹsì ajaratu adébísí ọlọ́sùn ìyá ọ̀sùn ọ̀nbẹ ní agbègbè oko olówó ní ìpínlẹ̀ kwara ní ìlú ìlọrin ìlọrin àfọ̀njá jìrì álímì wa kan náà so a lè pe ajaratu adébísí sórí òǹkà ẹ̀rọ plus two three four eight one two seven one five two three one lẹ́ẹ̀kan sí plus two three four eight one two seven one five two three one nine fún ìwòsàn ìbílẹ̀ tó péye tó péye ìdákẹ̀sí ajaratu adébísí ọ̀yá ọ̀sùn nílùú ìlọrin. tó ẹ jẹ́ ń wo àwọn tó ti darapọ̀ mọ́ wa bákan náà mo kí ọ mo kí ọ kú àbọ̀ táyọ̀ adépọ̀jù àwọn náà ń kí wa wọn ní bàbá ẹkú sẹ́ ibrahim ajíserere ẹkú ètò olùkọ́ àgbà wọn náà ń kí wa bákan náà ni ọláoyè sọlá julius ẹkú ètò àwọn náà ń kí wa ni bákan náà ọláoyè julius òkè ọláoyè julius náà ni wọ́n ń kí wa hmm. tó ẹ wá rí abala tá a wá fẹ́ kánlù báyìí ní abala ìwádìí ìjìnlẹ̀ níbi tá a ti máa ń sọ ìtàn tó jẹ́ ojúlówó iná là máa ń ṣe ní abala ìwádìí ìjìnlẹ̀ mo wá dúpẹ́ o mo dúpẹ́ mo sì tún ọpẹ́ dá lọ́wọ́ mọ́gàjì ọláwálé ọlálérè orílẹ̀-èdè amẹ́ríkà ni mọ́gàjì ọláwálé ọlálérè wà orílẹ̀-èdè amẹ́ríkà ni ọ̀rẹ́ tímọ́tímọ́ bàbá mi nu. Oh olóyè wa pàrọ̀kọ́ yìí gbogbo ilẹ̀ ìbàdàn pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì wa báyọ̀ adébáyọ̀ adélabú abdulwasiu adébáyọ̀ adélabú ọ̀rẹ́ tímọ́tímọ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n tó ìbẹ̀rẹ̀ soníṣẹ́ o fún bàbá wa adébáyọ̀ adélabú ìbẹ̀rẹ̀ soníṣẹ́ o bí ọba mú lónìí yóò mú lọ́la nítorí wípé lẹ́yìn onísùúrù ènìyàn ọlọ́run wà ó kọ pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì ó gbajúmọ̀ ní ilẹ̀ ìbàdàn dáadáa ìtàn adégòkè adélabú pẹnkẹlẹ mẹ́ẹ̀sì gan sì ń bọ̀ pẹ̀lú ìtàn rẹ̀ ń bọ̀ léyìí tó jẹ́ ojúlówó ìtàn àti ìwádìí tó yàtọ̀ sí àlọ́ a sì tún fi ilé pẹnkẹlẹ mẹ́ẹ̀sì hàn wá ilé tó ṣe pé wọ́n ti kọ́ láti <laughs> torí gẹ́gẹ́ bíi táwọn àgbà sọ fún wa ọdún 1958 ni pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì kú ó sì ti kọ́ ilé ó ti gbébẹ̀ dáadáa kó tó kú tá a bá ṣe àfihàn ilé yìí fún yín ẹnu ọ̀yà yìí ò yí pé ó tún wá bá ìgbà mu ó ilé náà bá ìgbà mu torí náà mo dúpẹ́ o lọ́wọ́ mọ́gàjì ọláwálé ọlálérè láti orílẹ̀-èdè amẹ́ríkà ẹ̀wá ní mọ́gàjì ọláwálé ọlálérè kì í ṣe mọ́gàjì ìnagijẹ mọ́gàjì ìbàdàn bí ọba bùnmí ìlú torí pé mọ́gàjì báńkọ́lé apabí ẹlẹ́sìn ní kọ̀fọ́mọjẹ́ nìbàdàn ni ọjẹ́ nílùú ìbàdàn lágbára ọlọ́run ẹ gbé oyè olúbàdàn ẹ gbé wọlé apabí ẹlẹ́sìn lágbára ọlọ́run ní agbára ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ o torí wípé tí àwọn èèyàn bá ń kàn sí wa tí àwọn olóyè bá ń kàn sí wa pàápàá àwọn olóyè tí wọn ò tún gbélé ó yẹ ká gbé oríyìn fún wọn ìbí láti bàtà ti bẹ̀rẹ̀ ètò apá kẹrìndínlógún la fẹ́ kánlù lónìí gbogbo àwọn tó ń ṣe alátìlẹyìn tẹ́ ń so nígbọ̀wọ́ tá a fi lè rétò ṣe kò sẹ́nì kankan wọn ní orílẹ̀-èdè nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wá sì ń bẹ ní orílẹ̀-èdè ọ̀tọ̀ ẹ̀ka wa náà gbárùkù tí àmọ́ irọ́ ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ lọ́jọ́ iwájú torí náà mo dúpẹ́ o mo dúpẹ́ o lọ́wọ́ mọ́gàjì Bánkọ́lé apàbí ẹlẹ́sìn mọ́gàjì apàbí ẹlẹ́sìn kò bọ́mọ jẹ́ ní ìlú Ìbàdàn mo dúpẹ́ o ẹ kéré ìdílé o ẹ ní kú sájò lágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ o. tòbóyè ṣe ń darapọ̀ mọ́ wa o lórí ètò ìtàn Yorùbá ẹ rí o apá kẹrìndínlógún la fẹ́ kẹ́lù yìí ní ìjẹta apá kẹẹ̀ẹ́dógún ìtàn wo ni ìtàn ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí là ń bá bọ̀ mo ti wá sọ ọ́ débi tó lápẹ̀rẹ̀ àmọ́ lónìí ní fi àkókò wa ṣòfò ìgbẹ̀yìn ayé ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí kí n sì ká aṣọ kúrò lórí irọ́ tẹ́ fi bò wá lójú ó dàbí ìgbà táwọn kan pè mí ni nínú mo ní gúrùpù kan tí mo ní fáwọn èèyàn tó wà ní orílẹ̀-èdè adúláwọ̀ láti north africa wọn south africa east africa west africa ní central africa gbogbo àwọn ìtọ́ bá mo ní bẹ́ẹ̀ bákan náà mo ní gúrùpù ká lọ sí orí telegram wa tàbá sí ìtàn ìtàn yorùbá ẹ wá gúrùpù ìtàn yorùbá lórí telegram gbogbo àwọn ìtàn ọdíò gbogbo ẹ̀kọ́ pátálẹ́ rí ń bẹ̀ kò ní nípa ẹ̀sẹ̀ fi sọwọ́ sí kẹ́ẹ̀kan máa dáńlóòdù ẹ̀ ń bẹ̀ ní rẹpẹtẹ. mo kí ọ káàbọ̀ Babátúndé ọmọ òrùn ajẹlẹ̀ ara àwọn ọmọ Orówùsì ní ilẹ̀ Ìbàdàn nu <laughs> Orówùsì ní ilẹ̀ Ìbàdàn ǹjẹ́ yìí mọ̀ pé baálé Orówùsì iná ẹ̀ ló bí uh, ọlá kọ̀bọmọjẹ ọlá kọ̀bọmọjẹ òun náà ló bí balógun kọ̀bọmọjẹ nìbàdàn òun náà ló sì bí ọ̀sùn gbẹ́kún òun náà ló bí akérèdọ́lù ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ ń bọ̀ mo dúpẹ́ torí pé ọ̀rẹ́ mi pàtàkì láti orílẹ̀-èdè UK uh, Almaroof ó ti gbówó lẹ̀ fún mi pé kí n ṣe ìwádìí lórí ìtàn kọ̀bọ ọmọ jẹ́ àti orówùsì ní ilẹ̀ ìbàdàn bákan náà mo máa sọ fún ẹ̀yin èèyàn pé ẹ̀ ń bẹ́ni kẹ́ni tó bá fẹ́ ká bá wọn ṣe ìwádìí àbí ká bá wọn kọ ìtàn àbí ká bá wọn gbé ìtàn wọn sí ọ́díò tàbí fídíò tàbí ká bá wọn gbé sórí facebook báyìí náà ẹ kàn sí mi ẹ kàn sí mi kájọ sọ̀rọ̀ iṣẹ́ tiwa ni á gbé ìtàn yẹ́bẹ́yẹ́bẹ́ tí ò ní ní àlọ́nú tí ò sì ní láṣìṣe torí pé ibi tọ́pọ̀lọpọ̀ tí máa ń ṣe àṣìṣe ń bi ìtàn ni wípé wọ́n máa gbé òjò fún àìná wọ́n lè ní ẹni tó ti wá láyé láti bí ọgọ́rùn-ún ọdún kan ẹni bàbá rẹ̀ tó wáyé lónìí ń bá lògbà tàbí ẹni tí wọn ò tiẹ̀ tí ì bí rárá tí bàbá rẹ̀ fi kúrò láyé lọ́rẹ́ bàbá rẹ̀ ibi tí wọ́n ti máa ń gbé ìtàn àbí orúkọ àbí agbègbè tó ti máa ń ṣe àṣìṣe nu nítorí náà o bó ṣe rí ìtàn tó jẹ́ ojúlówó bákan náà àwa náà sì lè dìde ká máa ṣe alátìlẹyìn fún lílọ bíbọ̀ bá a ṣe ń wá ìtàn káàkiri gbogbo àgbáyé ẹ̀wá ni tí mò ń bá bọ̀ ẹni wá pè mí wípé olùkọ́ àgbà ó fohùn ránṣẹ́ sórí whatsapp mi pé wọ́n ní àwọn èrè èsì ẹ́ wọ́n ní àwọn èèyàn kọ́ ni ó di èrè èsì ẹ́ ipa àwọn èèyàn wọ́n di èrè èsì ẹ́ pé kì í ṣe pé wọ́n gbẹ ni mo ní o káre ní gẹ́gẹ́ bí ìwádìí mo sì ti sọ mo sì sọ tọrọ pàlọpọ̀ àwọn ìbéèrè mi ìbẹ tí mi ì fẹ́ dáhùn mọ́ níwọ̀n ìgbà tí n bá ti sọ tí mo sì ti fi sórí afẹ́fẹ́ ó ń bẹ lórí YouTube ó ń bẹ lórí Facebook kì í sọ̀rọ̀ téèyàn yọ sọ mọ́ àwọn èèyàn kọ́ ni wọ́n di èrè èsì ẹ̀ o nípínlẹ̀ Kwara wọ́n gbẹ́ wọn ni o tẹ̀rakọ́tà ni wọ́n gbẹ́ wọn ni o ti Nàìjíríà ló sì pọ̀ jù ní áfíríkà kìí ṣe pé ṣìẹ́ nìkan níbẹ̀ ó ń bẹ ńlẹ̀ Ifẹ̀ ó ń bẹ lóńdó ọ̀pọ̀ nípínlẹ̀ Oǹdó dáadáa ọ̀pọ̀ lórí ọ̀nà ilẹ̀ haúsá ó ń bẹ ní Egypt àmọ́ ti nàìjíríà àtàwọn èsìẹ́ gẹ́gẹ́ bí ìwádìí ńgbà wọn kọ́ sí àwárí ẹ̀kọ́ lórí pé wọ́n ń kó wọn káàkiri wọ́n lé ní ẹgbẹ̀rún kààbọ̀ àmọ́ lónìí tẹ̀yìn bá dé èsì ẹ̀ èyí ó sì ní tó ní eight hundred ńbẹ̀ torí wọ́n máa ń gbé lọ sáwọn gbọ̀ngàn kó nǹkan ìṣẹ̀dáyé sí mi museum ó ń bẹ nìbàdàn national museum ìbàdàn ẹ̀ bá mi ẹ̀ bá mi tàbẹ́kúta ẹ̀ bá mi tilé Ifẹ̀ ẹ̀ bá lọ́yọ̀ wọ́n bẹ́ẹ̀ ṣe pé káàkiri nàìjíríà kò sí láì fi ń bi ìyún o kì í ṣe yí pé ah wọ́n ṣe lè pín hàn bí ìjọba ṣe máa ń ṣẹ́nu pé ìwọ́n tó ọ̀bá lè lọ ìsì ẹ̀ wò ń bàdàn wò lábẹ́kúta wò ní jọ́ọ̀sì wò ní sokoto ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bá jẹ́ nǹkan tó bá rí ń bẹ̀ náà tó bá pọ̀ wọ́n kò irú ẹ̀ náà wá sí apá bíi fàpèjúwe irú ẹ̀ ni èyí tí olórí orílẹ̀-èdè nígbà kan ọ̀gágun Yakubu Gowon ṣe wọ́n dá ilé nǹkan kó nǹkan ìṣẹ̀ǹbáyé sí tí ó jẹ́ ká lè máa rántí ara wa ibi tí àṣà wa ti ń wọnú ara wa ni dúpẹ́ o lọ́wọ́ kúrétọ̀ National Museum Ìbàdàn àti kúrétọ̀ National Museum Ilé Ifẹ̀ mo dúpẹ́ o fún àtìlẹyìn wọn ńlá tí wọ́n ṣe fún mi àti kúrétọ̀ wa ní National Museum ní ìlú ọ̀yọ́ ìwà gbàgbé kúrẹ́tọ̀ wa ní national museum ní ìlú èsìẹ́ torí pé àtìlẹ́yìn ńlá ni wọ́n ń ṣe é fún mi o pàápàá jùlọ ọ̀gá àgbà ilé kan kó nǹkan ṣẹ̀ǹbáyé sí ní ìlú ìbàdàn àti ní ilé ifẹ̀ mo dúpẹ́ àtìlẹ́yìn yín gidi gan. ọlá ọlá kan ọlákànmí ọba lọ́la àwọn náà ti darapọ̀ mọ́ wa ẹ ṣé mo dúpẹ́ ẹ má bá wa fi sọwọ́ sí àwọn èèyàn ẹ má bá liadi yusuf adéọlá àwọn ń wò wá lọ́wọ́ ẹ má bá mi fi sọwọ́ sí àwọn èèyàn káàkiri àgbáyé john ògúnrìnọlá bàbá ti darapọ̀ mọ́ mi láti uk lọ́hùn ọlálékè samuel àwọn náà ti darapọ̀ mọ́ mi ẹ ṣé mo dúpẹ́ ẹ má bá mi sọwọ́ sáwọn èèyàn tó ẹ wá já bẹ̀rẹ̀ iṣẹ́ tí a bá ti gbàgbé pé ní ìjẹta apá kẹẹ̀ẹ́dógún ìtẹ́ ààrẹ ọ̀nà kakanfò kúrúnmí ìní mo bá dé tá a bá gbàgbé jẹ́ ká rán wa létí ká tó bẹ̀rẹ̀ tòní. ó dá ọ̀tá ọba gbàgbé mo jọ ìwà pé ìbàdàn ti gba odò ọ̀sẹ́ o tí ebi ńlá sì bẹ̀rẹ̀ sí ní jẹ wọ́n níyà nílùú ìjàyè táwọn èèyàn ń kú lọ́wọ́wọ́ ọlọ́run níjà rí kú lọ́wọ́wọ́ o nílẹ̀ yìí àti níbikíbi àní kú tọmọtọmọ àti ní parun tẹbí tará ọdún àtà abágbàgbé ọ̀tún balógun ìbíkúnlé tí ń ṣe ògúnmọ́lá ìbíkúnlé ni balógun ìbàdàn lásìkò tá à ń sọ yìí òun ló légun lógun ìjàyè ògúnmọ́lá olódògo kẹrí lójú ogun ọ̀wọ́sẹ̀kùtù kẹbẹ̀rẹ̀ bíi ìjà ó ní ọ̀tún rẹ̀ ọwọ́ ní bàbá o tá a bá fẹ́ kí ogun yìí ó parí ibi tó ń jẹ́ ń gbà wá fún àwọn àwọn ìjàyè a gbọ́dọ̀ lọ gbógun ti bẹ ṣé àgbàgbé pé akawo ni wọ́n kọ́rán lọ àmọ́ ńgbà tí akawo dọ̀hún ẹ̀rú bàá gbé ìka kékeré ló ń pè wọ́n ránṣẹ́ padà wọ́n sì gbé látò ó ṣàdìde ẹ̀rí látò ó ṣàyí olóyè kékeré ni kì í joyè àgbà nílùú àbí ọmọ ilé àwọn jagunjagun kan ni tó ìpò náà tó wà lábẹ́ èèyàn látò ó ṣàtìmọ̀ òun yìí náà tó dọ̀hún nígbà ọ̀dọ́hún náà tó rí pé nǹkan rọpa ó tó ránṣẹ́ padà látò ó ṣàtìmọ̀ wí hmm, ǹjẹ́ ìmọ̀ pọ̀ ńlá kọ́ni tó kó ilé sà òun àti ògbórí ẹfọn ǹjẹ́ ìmọ̀ pé látò ó ọ̀pá wá di ààrẹ ọ̀nà kakanfò lẹ̀ yorùbá òun ló sì jẹ́ kẹ́yìn láyé ogun lẹ́yìn ìgbà tó ń kúrò lórí ààrẹ ọ̀nà kakanfò àtúgbòrò pẹ́ẹ́nì kankan jẹ́ mọ́ o àtúgbòrò pẹ́ẹ́nì kankan jẹ́ mọ́ fún nǹkan bíi àádọ́ta ọdún oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè tó lágbára gbáà ni iná mẹ́rin ọ̀dà. ọ̀dà tá a bá gbàgbé mo ní Ọ̀tún Balógun Ògúnmọ́lá nítorí pé sọ́kọ́rù ṣe rí nì ọ̀yá bàbá ẹ jẹ́ kí n lọ kójú wọn kí n lọ kọ́ àmọ́dù abẹsẹ̀ adélakò àti àràwọlé tí ń ṣe ọmọ ààrẹ ọ̀nà kakanfò kúrúnmí kí n lọ kọ́ wọn ní ẹ̀kọ́ báyìí ló ṣe gbéra pẹ̀lú òsì balógun ọ̀ṣúndínà tí ń ṣe bàbá pampa ọ̀ṣúndínà nínú àwọn alágbára ní ilẹ̀ yorùbá ni ọ̀ṣúndínà ọ̀rọ̀ rẹ̀ ń bọ̀ lọ́jọ́ iwájú wọ́n dójú ogun o nígbà wọ́n débẹ̀ ó pàṣẹ fún gbogbo àwọn onílù pé ẹ mẹ́lùlù ẹ má fún àwọn ìjà yìí lára pé mo dé ìgbà táwọn ìjàyè gbọ́ pé ogun kan ti wá nìbàdàn wọ́n ní ẹja máa lọ o kọ́mẹ̀sì pé ogun ńlá lọ wá àláwọlé ní kíńtà kí láà lọ sọ fún ààrẹ yìí kí láà sọ pé ńlé wa àṣàlì ti ńlé wa láì mọ̀ pé ní tí wọn ò gbọ́dọ̀ rí ni nígbà odi ojú ogun ogun bẹ̀rẹ̀ látòósà lọ́wọ́kọ́ léegun lójijì ni ògúnmọ́lá gbé gbogbo ogun ìbàdàn jáwọ́ ogun o tó sì di àfòkè àfigbó kò sẹ́ni tó lè dúró àfòkè ìgbà náà ló rí ogun ìjà yìí pé ogun táwọn ò lè dúró dè sáà gbàgbé yìí pé mo lásẹ̀yìn wá àsẹ̀yìn ìlú nígbà tí àwọn ogun ìjà yìí sáwọ gbó tẹ́lẹ̀ pé ogun táwọn ò lè dúró dè ní ìlú ní ọ̀tún ògúnmọ́lá ló fi pè wọ́n jáde tó sì bẹ̀ sí lulu ìjà orogún koro orogún tó jẹ́ ìlú ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí Ìjàyè lásìkò ogun Ìjàyè tí àràwọlé àtàwọn ọmọ ogun rò pé bàbá àwọn ló láti wá gbà wọ́n là báyìí ni ògúnmọ́lá ṣe pa àráwọlé o ṣé àgbàgbé pé mo ní ikú àráwọlé ọba ìbàdàn gan ìbíkúlé fún rẹ̀ ọba nínú jẹ́ ọba gbogbo àwọn èèyàn nínú jẹ́ nílẹ̀ yorùbá torí pé ọmọ tó yẹ kó gbẹ̀yìn ààrẹ ni lẹ́yìn àráwọlé gbogbo àwọn ọmọ ààrẹ yòókù jọmọ kéékèèké wẹ́wẹ́ hmm. mo sì tá àbá gbàgbé mo ní ikú àráwọlé ó dàbí ìgbà tó ṣe pé èèyàn gba ọjọ́ ọkú rẹ̀ lẹ́tà ọjọ́ ọkú rẹ̀ pé ìjọba ẹ̀ ló kú ò láyé o bẹ́ẹ̀ ló ṣe rí lọ́dọ̀ ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí mo wá ṣàlàyé pé tá a bá ti gbàgbé pé ìtọ́fà ogun yìí gan ni wípé aláàfin àtìbá ó ń fẹ́ kí àrẹ̀mọ adélù kó jogún òun kó gbẹ̀yìn òun lẹ́yìn tí ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí takò ẹ wá wo àṣẹ̀dẹ̀ wá wo ìdájọ́ ọlọ́run á ní ọ̀dà ṣé ń tàn fẹ́nu ọ̀fẹ́ lómi ìfúnre ìwọ́n fẹ́ kọ́ ọmọ tí ó gbẹ̀yìn rẹ ọmọ rẹ ò ní gbẹ̀yìn rẹ àrà wọlé bógun lọ o tí ààrẹ ọ̀nà kakanfò Kúrunmí sì ń torí ẹ̀ ṣe wàhálà pé tóun bá gbéṣẹ òní ọ̀jẹ̀ baálẹ̀ ìlú Ìjàyè báyìí ni Àràwọlé ṣe kú o tó ṣe wípé ìgbà tá a fi wékà ni la fi ń san án tó ibi tá a bá dénú ibi tá a bá dénú ní apá kẹẹ̀ẹ́dógún mọ́ bọ̀ ẹ gbọ́ nǹkan ní apá kẹrìndínlógún. Thank you ṣé yorùbá bá ọ wọ́n níbẹ̀rẹ̀ ogun là ń rí kò sẹ́ni tí ń rògbìn ogun ogun ò rí bí iyán o ogun ò rí bí ọkà ogun ìdàyè tí mò ń sọ yìí kì í ṣogun kan tó rọ̀ rárá ogun tó le gbáà ni nítorí wípé tá a bá gbàgbé wípé balógun ìbíkúnlé kò fẹ́ lo ogun yìí gbogbo ọ̀nà ló fi dabo ogun yìí nígbà tó di pé àwọn aráàlú ń júlé rẹ̀ lóko ìnìbàlẹ̀ òsílẹ̀ olúmọ̀dé pé lóru wípé ìbíkúnlé mi tiẹ̀ ìlú lòun fẹ́ jagun ìwọ̀n balógun sọ́dà kí wọ́n rọ̀ ń balógun kọ́ wá jẹ́ pé wọ́n ní balógun àkọ́kọ́ tí wọ́n ọ̀kọ́ rọ̀ ń balógun nìbàdàn ìbíkúnlé fi gbà o sáà <laughs> wá gbàgbé gbà tí balógun ìbíkúnlé fẹ́ lo ogun ṣe é rántí tí akígbe balógun ìbíkúnlé wí bàbá mi rè gbọ́ ọ̀dájú níbi tọ́lọ́mọ méjì ó kù kan níbi tọ́lọ́kan ó pòfo ìyàwó mi tó gbé kó padà lẹ́yìn bàbá mi bàbá mi ní mọ̀wá kó padà lẹ́yìn bàbá mi kìnìún oníbùdó tí hmm. a gbàgbé pé bàbá mi regbó ọ̀dájú pé ibi tá à ń lọ yìí o kì í ṣogun tá a lọ tẹ́lẹ̀ o tá a mú ìbò olúyọ̀lé àti ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí ṣe ogun burúkú la fẹ́ lọ igbó ọ̀dájú ni níbi tí ọlọ́mọ méjì yóò kú ẹyọ kan níbi tí ọlẹ́yọ kan yóò kú òfo hmm. ìyàwó mi tó gbé ju ó lé o tóró lè mọ́ bọ̀ o bàbá mi ní mẹ́wàá pé bàbá mi tì mí mọ́lẹ́ wá fojú fèrèsé wá sógun <laughs> ọ̀ kábàámọ̀ o nígbà tí ààrẹ Kúrúnmí ìrìn ọlá mo kí ọ káàbà náà ti darapọ̀ mọ́ wa nígbà tí ààrẹ Kúrúnmí tóun náà sì wá gbọ́ pé bàdẹ́ ti gbógun ti òun ahmed rahim àwọn náà ti darapọ̀ mọ́ wa kí ni ààrẹ Kúrunmí náà ń wí ó ní ata ọ̀pọ̀lọ́ nípa ó sùn káàkà gbogbo wa ni ó kú bẹ́ẹ̀ ìtí ààrẹ Kúrunmí jóye wa ni wípé téèyàn bá gbá ọ̀pọ̀lọ́ nípa àtọwọ́ àtẹsẹ̀ yóò kó òkè yóò ṣe kàkàkà báyìí pé bí ẹni tó ti kú pé ó sì máa ń ṣòro fún ọ̀pọ̀lọ́ bá sùn káàkà láti dìde padà ó lè gbàgbẹ́ kú pé gbogbo wa láàkú bẹ́ẹ̀ ààrẹ Kúrunmí náà mọ̀ pé ogun burúkú ni wọ́n sì mọ̀ pé kìí ṣe gbogbo ẹni tó bá bẹ̀rẹ̀ ogun ní ọ̀bọ̀ ìbàdàn tó wá jagun mọ̀ pé méjì ni o yálà káwọn jagun káwọn ṣẹ́gun àbí káwọn jagun kó bógun lọ bẹ́ẹ̀ lààrẹ Kúrúnmí náà ṣe mọ̀ ìdíwárè o ara àbẹ̀rẹ̀ ogun tá a rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ṣòfò ní ogun ìjàyè ní ogun ìjàyè irú ẹ̀ ní ti àràwọlé tó bó ogun lọ o ẹnìkan wá ń bẹ ní ìlú ìjàyè ààrẹ Kúrúnmí bọ̀wọ̀ fún púpọ̀ ó bu ọ̀wọ̀ fún iná ẹ̀ ní olú ọdẹ ni ẹ̀ rí olú ọdẹ yìí lásìkò tí ogun Ìlọrin àwọn Fúlàní tí wọ́n ń da ilẹ̀ Yorùbá láàmú hmm. olúọdẹ jẹ́ ọ̀kan nínú àwọn tó mọ fàáta ọmọ ìlú Ìkòyí ni olúọdẹ ìlú Ìkòyí Ìkòyí ìṣẹ̀ǹbáyé ni o tẹ bá ti délùú Ògbómọ̀ṣọ́ lẹ́sọ̀ pẹ̀ ń lọ sílùú Ìkòyí ibi tí bàbá àbí Olúkòyí wà Ìkòyí ìṣẹ̀ǹbáyé gangan ìnìmọ̀ ń sọ̀rọ̀ pa rẹ̀ ọwọ́ àmọ́ fàáta púpọ̀ ọwọ́ wá tẹ̀ ẹ́ àwọn Ìbàdàn ti sọ dáadáa wọ́n rí mú láàyè nígbà wọn wá mú wọ́n dé nígbà wọ́n dé ọ̀dọ̀ Balógun Ìbíkúnlé Ìbíkúnlé ní ah, bàbá wo olúwọ̀dẹ kọ́ làwọn yìí àfilẹ̀ túwọ́lẹ̀ túwọ́lẹ̀ ọ̀dọ̀bálẹ̀ ọ̀nà tán torí wípé tó ń kí oníbùdó ọ̀gá Ìbíkúnlé àti olúọ̀dẹ wọ́n mọra wọn Ìbíkúnlé sì mọ olúọ̀dẹ yìí kódà apá kàwọn èèyàn dóye wa yí pé ìbíkúnlé kọ́ iṣẹ́ ọfà títa lọ́dọ̀ olóòdè ọ̀nà tẹ́tọ́ dọ̀bálẹ̀ apá kan ní kọ̀ọ̀kọ́ ọfà títa yí pé ṣùgbọ́n ọpọlẹ gẹ́gẹ́ bí akẹgbẹ́ àwọn bàbá rẹ̀ lógun nígbà àwọn tọ́dọ̀bálẹ̀ fọlúọdẹ ọwọ́ aróyìn pé ẹ bàbá tẹ́ ń wò yìí ẹ kàn ní fọfà ṣe wá ni atamọ́tà ni kọ̀tọ̀fà ní kọ́mọ̀ mú ibi tó bá ràn lọ yóò ti wo nǹkan náà ibi tó bá sì ràn ọ̀fà lọ náà ni ọ̀ lọ nígbà ìbíkúlé ní ẹ dá olúọdẹ ẹlẹ o olúọdẹ ìṣẹ̀ntẹ̀ lè mú nígbèkùn o nígbà wọ́n dá olúọdẹ ẹlẹ tán kàkà kọ́ gba ọ̀nà ìlú kọ́ padà lásìkò ogun báyọ̀ tẹ́ bá dá yẹn lẹ̀ èèwọ̀ ni ò gbọ́dọ̀ padà lọ sí ìlú tó o ti ń bọ̀ tó o tẹ̀lé wógun ọ̀ká rẹ̀ ẹlẹ́ ìrìn ọlá ọgbọ́dọ̀ lọ sí ìlú tí wọ́n mọ̀ àbíkọ̀ wà lágọ̀ọ́gbọ̀n wọn bí olúọdẹ ṣe ṣe ṣe bó ṣe dá olúọdẹ lẹ́tàn aláàjọ ọlọ́run sọ láìsí àkẹyìn náà kó àbọ̀ bó ṣe padà sí ìjàyè nu o wọ́n bá tún rí i mú nígbà wọ́n rí i mú nígbà wọ́n ò mú dé balógun òbíkúnlé jókòó ògúnmọ́lá jókòó ọ̀tún balógun ògúnmọ́lá jókòó ìbíkúnlé <laughs> wò ògúnmọ́lá náà wò ògúnmọ́lá ní kí ni olúọdẹ kọ́ olúawo ni ẹ lọ́mọ ẹ pàwéré dànù àti fún ọ láǹfààní àkọ́kọ́ tọ́yẹ o sì sílò ìwọ olúọdẹ ẹ pa báyìí wọ́n ṣe mú olúọdẹ lọ o ìbíkúlé wá nígbà wọn mọ lọ́wọ́ pé padà pé ẹ wá bàbá kí ló dé gbà fún yín láǹfààní ìyàwó mi àtàwọn ọmọ mi bẹ́ẹ̀ ìyàwó yín àtọmọ yín bẹ́ẹ̀ ọjà bẹ́ẹ̀ ṣe lọ pa olúọdẹ rèé mo wá bè lọ́wọ́ àwọn àgbàlagbà àwọn àgbàlagbà ní ìdájọ́ tí ọ̀tọ̀balógun ògúnmọ́lá dàm bó ṣe rí nù pé èèwọ̀ ni irú ẹni bẹ́ẹ̀ ò tó gbọdọ̀ padà lọ sílùú mọ́ torí wípé gbogbo tójú rẹ̀ tó lágọ̀ọ́ wọn gbogbo ète ogun wọn gbogbo ẹ̀mí ọ̀lọ́ tò fún wọn ìdírù tán gbọ́dọ̀ fi yẹjú rẹ̀ mìtẹ́ wá fẹ́ wò ṣe fún un lẹ́lẹ́kejì wọ́n wá lè tì mọ́nú túbú o kí wọ́n mú nígbèkùn àmọ́ gẹ́gẹ́ bí n tó ṣe o ìdájọ́ ọkú nítorí yí má fi lè dá a lẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún àwọn ọmọ ogun ló ti fẹ̀mí wọn sínú ewu wọ́n sì mú ẹlòmíì náà bẹ́ẹ̀ nígbà wọn mú òun tiẹ̀ ṣe òun ò ọgbà Ìbàdàn lọ balógun òbí kúnlẹ̀ àìmọ́ o ọwọ́ lè ba àwọn ọmọ àtàyà mi lójú ogun ẹ bá ń kó wọn wá bàdàn mo ti wà bàdàn kan náà tọ́ ni wá orí tiẹ̀ pé gẹ́gẹ́ bí ti Reverend Samuel Johnson kọ Abbey George mo kí wọn náà kó àbọ̀. tó ewé jẹ́ àwò gẹ́gẹ́ bíi ti ọ̀tún balógun ògúnmọ́lá sọ kó tó di pé ó gbógun lọ sí ìwáwù ní àwáyè àti ẹ̀rìn kí wọ́n tó pa àrá wọlé ó ní nǹkan kan bẹ táwọn àwọn gbọ́dọ̀ ṣe nǹkan tí ó kà ya ààrẹ Kúrúnmí láyà tó gùn yóò fi lè tè wá sópin ǹjẹ́ ẹ mọ̀ yìí pé ọ̀tún balógun ìbíkúnlé ògúnmọ́lá <laughs> ó rí ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí tán o bó ṣe jẹ́ alágbára bó ṣe jẹ́ akọni ó mọ̀ pé ikú ọmọ rẹ̀ yóò kà láyà láti ìjọ́ tí àràwọlé ti kú ààrẹ ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí kò yọjú sí ojú ogun báyìí nìkan kan ò gbúrò rẹ̀ kódà ó lójú àwọn tó lè sọ pé pàtó bóò ni ààrẹ Kúrúnmí ṣe rí ìtàwọn èèyàn fi wá ń gbègbè kúgbè nù wípé ọwọlẹ̀ ni kò wọlẹ̀ torí wípé ọgbẹ́ ọkàn ikú ọmọ rẹ̀ ti kó àárẹ̀ ńlá bá a ìbéèrè tí sàn bèrè ni sẹ́mi mo jẹ̀bi ọ̀rẹ́ sẹ́mi mo jẹ̀bi ọ̀rẹ́ ìní ń bira rẹ̀ nígbà tí ọ̀tún balógun ògúnmọ́ládé eh, ó kọ tí wọ́n máa ń lùlù wọ́n ń kì í lágọ̀ọ́ wípé ọ̀dùndùn bẹ̀rẹ̀ ọkùnrin atófiṣe ògùn rán pé atófiṣe ògùn rán wọ́n bẹ̀rẹ̀ sí ní kì í bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìta gbọ́ bó wá ní ọ̀rọ̀ ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí ṣe rí gan kí ló tiẹ̀ ṣẹlẹ̀ pẹ̀lú ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí ǹjẹ́ ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí wọlẹ̀ báwọn èèyàn ṣe máa ń wí wípé nígbà ọ̀yá ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí wọlẹ̀ ẹni àmọ́ ká ní aṣọ ògùn ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí aṣọ ògùn rẹ̀ ọ̀run ní tí máa gbà á mò ń bọ̀ mò ń bọ̀ ẹ jẹ́ ìdọ́dọ̀ Àjàrà Ọ̀tàdébísí lẹ́ẹ̀kan sí i kí n tó wá tó ń bọ́ síbẹ̀. ǹjẹ́ ká lọ sọ́dọ̀ Àjàràtú Adébísí fún wọ́sàn ìbílẹ̀ tó péye lọ́dọ̀ Àjàràtú Adébísí. bọ́nà àṣelà ẹ̀dá bá ń forí sánpọ́n láti gòkè jákè ń jábútẹ́ tílẹ̀ ń lọ àyìnbẹ̀ lórí àṣeyọrí gbogbo tọ́kẹ̀rẹ̀ tó ti sọ àgbààgbà fún ni jẹ́ sọ wẹ́rẹ́ ìṣòro wo ni wọ́n ní tó rò fi sọmọ aráyé lóore bíi olúfádé fọláṣadé tó ń jẹ́ ajaratu adébísí ọlọ́sùn ti wà tipẹ́ bí wọn náà bá fura pé ti ń ṣẹlẹ̀ sí ọ̀yìn ṣojú lásán má bora rẹ mọ́lẹ̀ o yára tètè lọ kàn sí ìyá ọ̀ṣun ajaratu adébísí ẹni ọlọ́run yàtọ̀ sáwòṣeun ẹni rí olúfádé fọláṣadé ajaratu adébísí ní arárọ̀mí phase two àjàdí ọlọ́mọdá village oko olówó kwara ẹ sì lè pe olúfádé fọláṣadé ajaratu adébísí sórí zero nine zero two five zero two nine three six two àti zero eight zero three two two seven one four zero one one ajaratu adébísí àlàfúnfún gbòòrò tọ̀sùn. tó bó ṣe nínú ẹja kàn sí ajaratu adébísí ní ìpínlẹ̀ kwara nílùú ìlọrin a rí wípé ẹni tí ọlọ́run rán ó yàtọ̀ sí àwòkọ́ṣe bó ṣe rínú bó ṣe rínú. tó ẹ kú àbọ̀ padà ẹ bá sì fẹ́ pé ajaratu adébísí o a lè pé adébísí sí orí òǹkà ẹ̀rọ yìí plus two three four eight one two seven one five two three one nine lẹ́ẹ̀kan sí plus two three four eight one two seven one five two three one nine ọlọ́sùn ni ajaratu adébísí tó ń ṣiṣẹ́ ọ̀sùn ní ìlànà ìgbàlódé. àkọ́kọ́ gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe pa àlọ́ ìwádìí ìjìnlẹ̀ tó fojú hàn ààrẹ Kúrúnmí kò láṣọ ogun kankan tí ń wọ̀ lọ sójú ogun ààrẹ ọ̀nà kákàǹfò wọ aṣọ ogun ààrẹ ọ̀nà kákàǹfò sì ń múbọn lọ́wọ́ ọ̀pá ẹ̀rí nìkan ni wọ́n máa ń mú lọ́wọ́ ọ̀pá ẹ̀rí ọ̀rọ̀ ń bọ̀ lórí báwọn ààrẹ ọ̀nà kákàǹfò ṣe máa ń múra ààrẹ ọ̀nà kákàǹfò sì ní adé tiẹ̀ náà ti máa ń dé ẹ̀gbọ́n sọ pé nínú àwọn baálẹ̀ láti máa ń yan ààrẹ ọ̀nà kákàǹfò baálẹ̀ tá a bá fi jẹ ààrẹ ọ̀nà kákàǹfò ó ládé tiẹ̀ ti máa ń dé torí pé gbogbo àwọn ààrẹ wọ́n ní adé tá a máa ń pè ní akoro àwọn ẹ̀ṣọ́ lẹ́sọ pé alákoro kan kì í sá ogun la fi máa ń dá àwọn ẹ̀ṣọ́ ọ̀ràn míyàn mọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàfin ọ̀yọ́ alákoro kan kì í sá ogun ẹ̀yùn ẹsẹ̀ yìí náà bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé awọ làwọn ààrẹ ọ̀nà kakanfò máa ń san awọ ẹkùn ni wọ́n máa ń lò wọ́n ní tí wọ́n ràn mọ́dì tí wọ́n gbé wọ̀ àwọn làwọn àwọn ààrẹ ọ̀nà kakanfò wọ́n sì máa ń fa orí wọn ni àmọ́ ibi ìpàkọ́ wọn báyìí délẹ̀ wọ́n wàá da sí níbi ìpàkọ́ wọn yóò dàbí àṣọ lẹ́yìn wọn gbígbé wọn dóṣù sẹ́yìn wọn ìyá ẹyẹ ayé kò tọ́ ẹni wọn ó sì fi padà nígbà wọn bá wá dì sẹ́yìn ìyá ẹyẹ wọn ó dì ní ìyá ẹyẹ ayé kò tọ́ máa ń bẹ ní ibẹ̀ torí náà àlọ́ ni pé àwọn tí wọn ò mọ̀tàn tí wọn ò sì mọ̀ nípa ìwádìí sọ pé ọ̀sàwàwà náà káwa náà sọ̀rọ̀ ààrẹ àná kakanfò Kúrúnmí ò láṣọ ògùn tí ń wọ̀ àbáṣọ ogun débi pé ẹ bá ti jẹ ààrẹ àná kakanfò èèwọ̀ àdá ni o ọ̀bẹ ni o ìbọn ni o kò gbọdọ̀ tó mú un lọ́wọ́ mọ́ torí pé gbogbo tí ń jẹ́ nǹkan ogun ló lórí rẹ̀ àwọn ẹ̀tọ́ náà bá ní àwọn ẹ̀ṣọ́ rẹ̀ ló lè máa mú un lọ́wọ́ tí ẹ̀ lè kọ́ pàṣẹ ogun kò lè pa èèyàn lójú ogun ẹ tó lọ béèrè ààrẹ ọ̀nà kákàǹfò kò lè pa èèyàn ní ojú ogun torí pé kì í mú nǹkan ìjà lọ́wọ́ yóò máa pàṣẹ ogun yóò máa pàṣẹ ogun ni ẹlẹ́ẹ̀kejì ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí ọ̀wọ́lẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí kọ̀ wọlẹ̀ ojúlówó ìtàn àti ìwádìí ìjìnlẹ̀ bí ìgbẹ̀yìn ayé ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí ṣe rí lẹ fẹ́ gbọ́ ní àṣálẹ̀ yìí. bí mo ṣe sọ fún wa o lẹ́yìn ìgbà tí àràwọlé ti kú kò sẹ́ni tó gbọ́ nǹkan kan nípa ààrẹ ọ̀nà kakanfò Kúrunmí àti ìbàdàn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn jagunjagun níjàyè wọn ò gbọ́ nǹkan kan gẹ́gẹ́ bí èyí tí Reverend Samuel Johnson kọ kìí sì ṣe Reverend Samuel Johnson nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìwádìí la ṣe àwọn torí pé sáà gbàgbé pé mo ní ààrẹ Kúrunmí lọ́lọ́ pé àwọn òyìnbó tí wọ́n mọ̀ sí Christianity wà látàbẹ́kúta wá sí Ìjàyè ẹ̀sìn Christianity ti wà ní ìlú Ìjàyè kó tó dé ìlú Ìbàdàn torí pé ńgbà ayé baálé Òyèsílẹ̀ Olúgbòde tọ́nà wọn lọ sógun yìí èlé wọn mú ẹ̀sìn Christianity débàdàn la fi ń pè ní Olúgbòde Olúwàgbà òde Ìbàdàn torí pé Òyèsílẹ̀ gangan ni orúkọ rẹ̀ ìtọ́wọ́ àṣẹlẹ̀ gbígbé Reverend Samuel Johnson kọ́ ẹgẹ́ mi tí Reverend Samuel Johnson kọ́ ó ní ní nǹkan bíi oṣù kẹfà ọdún 1861 oṣù kẹfà ọdún 1861 ṣùgbọ́n kò sẹ́ni tó lè sọ ní pàtó ọjọ́ tí ààrẹ ọ̀nà kakanfò Kurunmi jáde láyé torí iye tó sì fani wípé ẹnikẹ́ni tó bá jẹ ààrẹ ọ̀nà kakanfò nílẹ̀ Yorùbá níjọ́ tó bá kú orí rẹ̀ láti ibi tí mo fọ́ọ̀kẹ́ ìdókè wọn ò gbé lọ fún Aláàfin Ọ̀yọ́ o ikú bàbá yèyé ẹnikẹ́ni tó bá jẹ ààrẹ ọ̀nà kakanfò a ti dáwọ́ àṣà yìí dúró títí di ayé ààrẹ ọ̀nà kakanfò látòòsà àbàdàn ni o àti dá dúró ẹ̀ẹ̀kejì sí ni pé níjọ́ gbogbo àwọn alágbára tó bá kú inú ilé inú yàrá wọn ni wọ́n máa ń sin wọ́n sí nínú yàrá wọn àmọ́ èèwọ̀ àìsí Ààrẹ Ọ̀nà Kakanfò sínú ilé o ẹ̀yìn odi ìlú la máa ń sin wọ́n sí ẹ lọ sórí YouTube àbórí Facebook mo ti fojú orí Ààrẹ Ọ̀nà Kakanfò látòósà mo ti fi hàn wá ọ̀bádòkè mo ti fi hàn wá ẹ̀yìn ìlú ilé ààrẹ látòsà ń bẹ ní òkè ààrẹ nìbàdàn ẹ lè gba abẹ́rẹ́ wọ̀ ọ́ nìbàdàn bódìjà yìí ni wọ́n lọ sí ààrẹ ọ̀nà kakanfò sí ti ń jẹ́ orí oko rẹ̀ tó jẹ́ yìn ìlú tó jìnnà dáadáa sí gbòòrò níbi tá à ń pè ní ààrẹ avenue tẹ́ bá débẹ̀ ẹni ẹ̀ lọ sí ààrẹ avenue nìbàdàn ní bódìjà ẹ rí ojú orí ààrẹ ọ̀nà kakanfò látòòsà níbẹ̀ mo tún pé o gbogbo ẹ̀yọ́ ọmọ ààrẹ látòòsà àbàdàn ẹ má gbàgbé o ẹ má gbàgbé o ó jẹ ọwọ́ gbogbo wa ò bá ṣe sọ ibẹ̀ níbi ìgbafẹ́ táwọn èèyàn wàá mọ ìyà wá wò yìí sì fi ti Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrunmí náà hàn wá lágbára Ọlọ́run lágbára Ọlọ́run. nígbà tó di pé nínú oṣù kẹfà ọdún 1861 ni Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrunmí jáde láyé. àwa ní olórí ogun tá à ń pè ní Abógunrin òun náà ló kù ọ̀pọ̀lọpọ̀ àwọn akíkanjú ti kú lójú ogun ààrẹ ọ̀nà kakanfò Ọlákurùnmí wá fi òun lẹ̀ yìí pé tó tí n bá kú o mo kí ọ Akínadé Adétọ́lá Yẹ̀kínì mò ń bọ̀ ṣé wọ́n béèrè béèrè ni mò ń bẹ̀ sáà ẹjẹ́ ń kulẹ̀ bíi náà tí n bá jáde láyé mú ẹrú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní àwọn ẹrú kódà mo jẹ́ àwọn ọmọ ìjàyè kankan ọmọ ibẹ̀ ìwọ nìkan torí mo nígbẹ̀kẹ̀lé nù rẹ apá kèèyàn ní abógun rìn ní ẹni tó ṣe wípé níjọ́ tí ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí fẹ́ pa á tí ìyá rẹ̀ fi rábàbà yìí pé èmi ni kọ́ pa o tí ó wá rí bí ìyá ṣe tara ọmọ àrẹkùnrinmi ni pé a lè pa ọmọ yìí kódà a sọ nìkan nínú àwọn tá a nígbẹ̀kẹ̀lé nínú ẹ̀ àwọn kan ní abógunrin ni apá kan ní rárá pé kì í ṣàbógunrin pé abógunrin ti ń bẹ pẹ̀lú àrẹkùnrinmi ọjọ́ ti pẹ́ ìwà abógunrin tẹ́ ẹ bá wá gbẹ́lẹ̀ káwọn ẹrú méjì yọ gbẹ́lẹ̀ tí wọ́n bá wá sinmi tán pa àwọn ẹrú méjì yìí kó ọmọ jẹ́ ìránṣẹ́ mi lálákejì má wàá jẹ́ kánikẹ́ni ọmọ ibi tí wọ́n sì ní sí o débi tí wọ́n lọ gbé orí mi fún Aláàfin Adélù gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ìgbẹ̀yìn nígbà rẹ Kúrúnmí sì kú lóòótọ́ Abógunrin ṣe gẹ́gẹ́ bó ṣe sọ o ọmọ ẹ̀rú méjì lóru wọ́n gbé òkú Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí jáde wọ́n sì gbẹ́lẹ̀ wọ́n sin ó sì yin ìbọn ọ̀pá àwọn ẹ̀rú méjèèjì sínú kòtò òun fún rẹ̀ lọ́dún nìkan dáyé pẹ̀lú abo ààrẹ kúròmí ìgbẹ̀yìn ayé ààrẹ kúròmí nù ìjẹ́ wọ́n wá rí orí ààrẹ kúròmí gbé lọ sí àdó aláàfin ọ̀yọ́ ìjẹ́ wọ́n àpà wá mọ ibi tí a ṣe ààrẹ kúròmí sí wọ́n gbàpà mọ bẹ́ẹ̀ wọ́n gbàpà mọ bẹ́ẹ̀ wọ́n sì gbé orí ààrẹ kúròmí lọ bá aláàfin ọ̀yọ́ nígbẹ̀yìn ìdínú tá a fi mọ ibi tí ojú orí ààrẹ ọ̀nà kakanfò kúròmí wà torí pé aláàfin tó yẹ kí wọ́n gbé orí rẹ̀ lọ fún gẹ́gẹ́ bí ẹ̀yẹ náà ló ní wọ́n wá kógun wá jà yóò wá dàbí oh, bí oh, ìwọ̀sí tẹ́yìn eléyìnbó ń pè ní inṣọ́ọ̀tì pé kọ̀tán orí ọ̀kẹ́kẹ́ orí ọ̀kẹ́rẹ́ kókó láwùé bá wí fọmọ ẹni agbọ́ sórí ààrẹ kúrúmíọ̀ náà rèé ìdínú tó fi lóhùn òní gbà kí wọ́n gbé orí òun lọ àmọ́ gẹ́gẹ́ bí àṣà wọ́n má pà mọ́ aláàfin lẹ́yìn ìgbà tó gún parí wọ́n bẹ̀rẹ̀ wọ́n da àwọn ẹ̀ṣọ́ wọ́n ṣe ìwádìí wọ́n rán èèyàn lọ sí ìjàyè ní ìjàyè ti abẹ́òkúta ìjàyè kúrunmí wọ́n sì gbà abógunrin pàpà wá gbà pé mọ̀jẹ̀lẹ̀ yorùbá bàjẹ́ o àṣà ni o wọ́n sì ọ́ àpà wá mú wọn lọ wọ́n sì wú wọ́n gbé orí rẹ̀ wọ́n lọ gbé fún aláàfin àdélù ìgbẹ̀yàyé ààrẹ ọ̀nà kakanfò kúrunmílù o tí ọ̀pọ̀lọpọ̀ ti pa àlọ́lé lórí ìwádìí ìjìnlẹ̀ ni o tí ẹ̀rí rẹ̀ sì ń bẹ tí àwọn tó àsìkò ogun ń ṣojú wọn bíi rẹ̀vẹ̀ mánì tí wọ́n kọ nípa rẹ̀ bẹ́ẹ̀ ni rẹ̀vẹ̀ Samuel Johnson Reverend Samuel Johnson ọmọ Yorùbá lòun tiẹ̀ òun náà lọ́kọ ìwé tá a pè ní the history of the Yorùbá pdf ẹ̀mẹ́ kódà ìwé Reverend Samuel Johnson ó ti ti wà káàkiri ẹgbẹ̀rún márùn sí ẹgbẹ̀rún méje adúpẹ́ o adúpẹ́ wọn ti bá wa kó jáde padà torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn ọba ara ìwé Reverend Samuel Johnson èyí ó mú tó thirty thousand sí fifty thousand lọ́wọ́ torí kò sí níta mọ́ àmọ́ wọ́n ti tẹ̀ jáde padà báyìí ẹ̀ẹ́rì gbogbo àlàyé náà ẹ̀ẹ́rì ń bẹ̀ báyìí ni ààrẹ Kúrúnmí Ìjàyè ṣe lọ tí ọ̀fọ̀ ńlá tó ṣẹlẹ̀ Yorùbá tí akíkanjú ológo àti ènìyàn àtolówó àtọlọ́rọ̀ lọ lóòótọ́ o ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n sọ nípa ààrẹ Kúrúnmí pàápàá táwa náà sì mọ̀ pé ààrẹ Kúrúnmí ní ìwà àfẹ̀mí àfẹ̀mí kò fẹ́ kẹ́lòmíì ò gbérí léyìí tó ṣe pé ńlọ fa ìṣubú ìlú ìjàyè kìí ṣe ààrẹ kúrunmí gangan lọ́gba ìjàyè lọ́wọ́ àwọn ẹ̀gbá dáódò ńlọ́gbà kí ààrẹ kúrunmí ó tó fi ogun lé e nígbà tó ń wu ìwà mú kí ọlálẹ́kan richmond òun náà ti darapọ̀ mọ́ wa tó ń wù wá ẹ̀ǹtí dáódò ń wù wá bámúbámú láyò àti èmi ni èmi ni. Hmm. ikú ààrẹ kúrunmí ìtí àwa yé wa ni wípé ọ̀sẹ̀ ńlá ló ṣe fún wa nílẹ̀ yorùbá ǹjẹ́ ẹ mọ̀ pé ikú ààrẹ Kúrúnmí ló jẹ́ kí Sábẹ́ àti Kétu kọ́ bá ilẹ̀ Benin Republic tó kéré tí òjò bí ti báyìí lọ tẹ́ fi rí gbà lọ́wọ́ wa ìní wípé ọ̀tí aládùúgbò ọ̀dà o torí pé ààrẹ Kúrúnmí ló yẹ kó dáàbò gbogbo bẹ̀rù lásìkò ogun àmọ́ tí wọn ò rẹ́ni dáàbò bò ó tó ṣe pé àwọn èyìnbó Faransé tẹ́ fi ń kò bọ́n fún àwọn tẹ́ fi ń gbalẹ̀ wa tẹ́ fi ń gbalẹ̀ wa dọ́là ọ̀sẹ̀ Kétu àmọ́rígbà padà sí ilẹ̀ yorùbá o àrẹkúrúmi lọ o ṣùgbọ́n ọkọ̀ àrẹkúrúmi ò lè parẹ́ nínú ìtàn nílẹ̀ yorùbá láéláé nínú ìtàn yorùbá títí láéláé lórúkọ àrẹkúrúmi alágbára ọlọ́rọ̀ akíkanjú ọ̀gbàgbà tó gbalẹ̀ Yorùbá lẹ̀ nínú ìṣòro ẹnìkan ṣoṣo tó ṣe nǹkan dálẹ̀ kankan àti ìrákọ́lẹ̀ rẹ̀ rí nílẹ̀ Yorùbá ní gbogbo ọjọ́ jàkúta ìyún ọjọ́ Jímọ̀ ààrẹ Kúrunmí máa ń bọ́ gbogbo ìlú nígbà náà wọ́n lẹ́yìn tí ń bẹ nílùú ìlú Ìjàyè wọ́n ní wọ́n lọ sí bí ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta fifty thousand population ààrẹ Kúrunmí máa ń bọ́ ẹlòmíì lé nírọ́ ni bọ́ba nírọ́ ni ṣé Dangote ò lè máa bọ́ yẹn fifty fifty thousand lójúmọ́ lónìí <laughs> àwọn kan ti sọ láwọn tó o bá nírọ̀ ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa ọ̀sà ẹ lọ bèrè pé àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n ń fún lóúnjẹ lójúmọ́ kí ni population wọn ṣé wọn ò lé ní mílíọ̀nù bẹ́ẹ̀ wá ni kẹ́lẹ̀kọ́ wa máa bọ́ odidi ìlú lọ́sẹ̀ olówó ọlọ́lá ọlọ́rọ̀ àmọ́ àìfi ẹ̀lẹ́ ṣe àìfi sùúrù ṣe ààrẹ mi ó fi kó bára rẹ̀ o ó sì fi rán ọmọ rẹ̀ àláwọlé ó fi rán lọ́rùn sẹ́rẹ́tì pé ó ti lé <clears throat> Akínọlá kúrò nílùú ó sì ti kọ́ gẹ́gẹ́ bí ọmọ ẹnìkan kò gbúròó Akínọlá ìwádìí tí mo tún fẹ́ ṣe pé bímọ ni ìran àwọn ti gan torí pé kì í ṣe ọ̀nà àwọn lọ o àwọn lọ ó jẹ́ ìwádìí tí mò ń ṣe ní ní lẹ́yìn ìgbà tí ààrẹ Kúrunmí kú tán ó yẹ kí Ìbàdàn ó yẹ kí wọ́n lè kó ìjà yìí báyìí hmm, ṣé ni ó ṣe rí bọ̀. Ìbàdàn mọ̀ yìí pé ààrẹ Kúrunmí ló kú láyé ló kú wà. ogun ogun ọ̀rọ̀rùn bẹ́ẹ̀ lásìkò ìgbà náà ìbàdàn ti wá gbọ́ sí ibi tẹ́ ti bá ààrẹ Kúrunmí jà ní orí oko rẹ̀ gbẹ̀yìn àbí ká sọ pé ní ẹ̀yìn odi ìlú Ìjàyè wọ́n ti kọjá odò ọ̀sẹ́ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ wọ́n ti kú òlétí odò wọ́n ti wá wà ní alábàtà pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run ń fi alábàtà yẹn náà hàn yín á rí i pé mo sọ òun tá a bá parí ìtàrẹ Kúrunmí tán yányán á lọ káàkiri gbogbo ibi tá a bá mẹ́nu bà á ya fídíò rẹ̀ á lọ gba kámẹ́rà á ya fídíò rẹ̀ gbogbo ìlú bíi mẹ́wàá la fẹ́ dé á sì dé ilé àwọn akíkanjú àti gbogbo àwọn tọ́jà nínú ogun yìí lẹ́yìn náà gbọ́ ẹ sì rí àwọn ọ̀ràn wọn ẹ sì rí ojú orí gbogbo àwọn akọni àti àwọn ọmọ tá a mẹ́nubà a sì sọ fún wa ojú ọ̀nà wa ní ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún three hundred thousand tá a bá parí ẹ̀ bí mo ṣe máa ń sọ kì í ṣe fún síta o kì í ṣe fún síta o a gbé sórí YouTube àtòrí Eh, facebook bẹ́ẹ̀ náà láti gbé sórí youtube kọ́ba lè máa jẹ́ ogún ayérayé èmi á máa sọ gbogbo sẹ́tà ń ṣe àṣẹ nítorí pé ká lè tà á bí kò ṣe kó lè ní tá a fẹ́ mú jáde ńbẹ̀ bó ní tán wa ò ṣe ní parẹ́ ńlọ́jẹ̀ mi olùkọ́ àgbà ní ogun ìdí nìtọ́sí pé àmọ́ fáwọn èèyàn ní ìtàn lọ́fẹ̀ẹ́ lórí telegram ní gbogbo ìgbà. tó nígbà wá rí báyìí ọ̀nà àwáyé ẹ̀rìn ó ti ṣe oúnjẹ ọ̀wọ́bẹ̀ mọ́ ọ̀nà kan ṣoṣo tí oúnjẹ àti nǹkan ogun wá ń gbà wọlé ní ọ̀nà Abẹ́òkúta tó wá sí Ìjàyè <laughs> ọ̀tún balógun ògúnmọ́láwá wòye pé ó di dandan o káwọn ó sẹ́nà ilé náà mọ́ ààrẹ Kúrúnmí àmọ́ Ìjàyè nígbà ààrẹ Kúrúnmí ti lọ káwọn ó sẹ́nà rẹ̀ káwọn ó ṣe mọ́ ọ torí pé ikú ààrẹ Kúrúnmí ó ti kú òní ìròyìn mọ́ gbogbo wọn ti gbà yí pé ó ti kú lóòótọ́ nígbà wọn ò tiẹ̀ ti rí mọ́ níta làwọn kan ti kọ́ sọ pé ó ti kú tẹ́lẹ̀ àmọ́ gbàgbó wọn ti wá gbà pé ààrẹ ti lọ tí wọ́n ti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún àmọ́ wọn mọ ibi tí wọ́n sí sí ní gbogbo sànmọ́ ní ìgbà náà Ògúnmọ́lá wá lọ òun àti òsì balógun ọ̀ṣúndínà báyìí ni wọ́n ṣe gbé ogun ńlá tí wọ́n gbé lọ sọ́nà Abẹ́òkúta wọ́n jà fitafita pé kí ọ̀nà ibẹ̀ ọmọ dì í àmọ́ nǹkan ju nǹkan lọ ògúnmọ́lá fi ọjà jẹ gbogbo wọn ó lé wọn tefetefe ògúnmọ́lá burú nípa ogun ó sì lágbára púpọ̀ àwọn àgbà láwọn ò mọbi tí ògúnmọ́lá ti mọ̀ nípa ogun torí pé babaláwo hánhán ni ògúnmọ́lá nípìnlẹ̀ onífátàràtàrà ni àwọn èèyàn wá ní tí ògúnmọ́lá ní ni wípé ń máa ń dá ifá o tí ògúnmọ́lá bá fẹ́ jáde tí ifá rẹ̀ bá ní ifá ọ̀fọ́re ògúnmọ́ ló jókòó àmọ́ tó bá ní ifá fọ́re kọ̀ọ̀kan tí ó dà kọ̀ọ̀kan kí lè rúṣú láìlà báyìí ló ṣe yí pé wọ́n ṣe ń jí àwọn tó ń kó oúnjẹ wá látọ̀nà abẹ́òkúta wá sọ́nà ìjà yìí wọ́n ń jí wọ́n ń gbé wọ́n ń jí wọ́n ń gbé nígbà tí àwọn àgbà rí wípé abẹ́òkúta ọ̀nà màfẹ́ dín tán yányán rèé lásìkò ìgbà náà ṣé ẹ gbàgbé pé àwọn kristianity tó mú èèbó wọn bẹ nílùú ìjà yìí àwa ń pè nìkan ní Reverend Mani nígbà orí bí nǹkan ṣe lọ ọ̀sẹ̀ kan òru kan ló kó ráńgá rẹ̀ o ọkẹ́rù rẹ̀ ó kúrò nílùú Ìjàyè ó sì gba ọ̀nà Abẹ́òkúta lọ ọ̀nà ibi tó wà sísí nígbà táwọn ará Abẹ́òkúta gbọ́ yí pé àwọn òyìnbó ọlọ́run torí ọlọ́run máa ń pe òyìnbó àwọn òyìnbó ọlọ́run asòkun asòkun dèrè asòsàn àdìgí wọ́n ti lọ hmm àwọn abẹ́òkúta ní ìfẹ́ àfẹ́wé kójú mẹ́rin bí nítòfilé mẹ́yìnbó lọ òyìnbó ti fura yí pé aburú ń bọ̀ wá ṣẹlẹ̀ sí jàyè nu àwọn òyìnbó ti rí i pé ibi tí Ìbàdàn dé tàbí tàbí ò sí mẹ́ wọn ò lè mú Ìbàdàn wọn ò lè mú Balógun Òbíkúnlé àti Ògúnmọ́lá àti Ọ̀ṣúndínà báyìí ni àwọn ọmọ ìtàyè tó nígbà wọn rí pé àwọn òyìnbó ti lọ táwọn abẹ́òkúta ti ń di gbá ti ń di ìgbà àgbọn wọn gbogbo ọmọ ìlú ìjàyè pátápátá wọ́n bá àwọn abẹ́òkúta o wọ́n bá wọn kú o wọ́n sì kọ́lé sí ìlú abẹ́òkúta wọ́n sì tulẹ̀ ìgbà tí wọ́n dé ìlú abẹ́òkúta àwọn ẹ̀gbá abẹ́òkúta wọ́n tulẹ̀ fún wọn níbi tí à ń pè ní àgọ́ ìjàyè ṣé àgbàgbé pé ìjàyè àkọ́kọ́ tí àwọn kúrunmí lé wọn kú àwọn náà ń bẹ ní abẹ́òkúta àwọn ni ìjàyè kúkúdì ìjàyè kúkúdì làwọn ìjàyè tó jẹ́ àwọn ti Kúrúnmí tó ń ṣe ti Yorùbá tá wàá darapọ̀ mọ́ wọn tí èyí ṣe ti Ẹ̀gbá ìjàyè kúkúdì ìní ìjàyè ti Ẹ̀gbá ìjàyè ti Kúrúnmí ìní àgọ́ ìjàyè tá à ń pè ní ìjàyè Kúrúnmí lónìí àgọ́ ìjàyè là ń pè torí pé wọ́n pa àgọ́ ọbẹ̀ ni pé nígbà tí gbogbo ẹ̀ bá rẹlẹ̀ àwọn padà sí ìjàyè tí ń ṣe ìjàyè Kúrúnmí níbi tí ilé Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí wà. Hmm báyìí ni ó pẹ́ kí ìbàdàn ó tó mọ̀ pé wọ́n ti lọ ó pẹ́ kí ìbàdàn ó tó mọ̀ pé wọ́n ti lọ nígbà ìbàdàn o wọ́n lùlù àlùlà àjàṣẹ́ wọ́n lù wọ ìlú ìjàyè o ṣùgbọ́n kí nìkan wá ṣẹlẹ̀ nígbà wọ́n wọ ìjàyè jẹ́ mọ̀ pé wọ́n tún bá àwọn èèyàn nílùú ìjàyè o wọ́n tún bá àwọn èèyàn nílùú ìjàyè láwọn tán sọ pé àwọn ò ní kú ò ní jàyè irú àwọn èèyàn wo wọ́n bá kí ni wọ́n ọṣẹ wo wọ́n fi wọ́n gún. <laughs> pé bí mo ṣe sọ fún wa o ọdún ọdún oṣù kẹfà ọdún eighteen sixty one eighteen sixty one ni ààrẹ Kúrúnmí kú inú oṣù kẹfà ọdún eighteen sixty one wọ́n sì ja ogun yìí títí di ọjọ́ kẹtàdínlógún oṣù kẹta ọdún 1862 ni Reverend Mani kọ àkọọ́lẹ̀ pòun kúrò lẹ́yìn tó jọ ìwà pé lẹ́yìn ìgbà tí ààrẹ Kúrúnmí kú tán odidi oṣù mẹ́sàn-án ogún tó fi ń lọ kábàá lè mọ̀ pé àwọn alágbára sì tó ń bẹ níjàyè náà pé láìsí ààrẹ Kúrúnmí abógunrin ó sì ń tó àṣẹ pa àmọ́ nígbà tí àwọn òyìnbó kú ò ní wọ́n fi kú ò apá àwọn òyìnbó ò kú ò ní ó ṣeé ṣe kó gun èyí ó tún gbà àsìkò jù bá ń lọ. lẹ́yìn tó túmọ̀ sí pé nígbà tí Reverend Mani kú ò ní seventeen three eighteen sixty two ó kìí ṣe ojú ẹsẹ̀ náà làwọn náà tẹ̀lé wọ́n ó ṣe ètò bò làwọn ó ṣe kú ò káwọn èèyàn kú ò àmọ́ àwọn ewo ló wá kú ò tí wọn ò kúrò nígbà tí Ìbàdàn gbógun wọ̀lú fẹ́ nígbà tí fẹ́ máa mẹ́rin à lágbájá ìwọ rẹ̀ àyíbí lọ láti ẹjọ́ ìmọ̀ràn pé ti kú ni àwọn tí ẹ jọ mọra wọn torí pé ìlú ìjàyè àti ìlú ìbàdàn ìlú ọlọ́mọ ìyá tẹ́lẹ̀ pè ní sister nation jọ ni wọ́n torí ọ̀rẹ́ ni ààrẹ kúrunmí ọ̀rẹ́ ni ìbà olúyọ̀lé ìbàdàn tó gbéṣẹ̀ àtàrẹ kúrunmí tó gbéṣẹ̀ àti aláàfin àtìbà tó wàjà wọ́n mọra wọn lọ́wọ́ ni wípé àwọn èèyàn tó bá gbọ́n wọ́n bá ṣe mọ́kò tó bá ṣe jù sí èèyàn lọ́rùn báyìí lójú àwọn yòókù tẹ́jọ́ ń jagun wọ́n kàn mú wọn bá ti dídé mú dé àgọ́ wọn ẹ bá fún lóúnjẹ bíi mi ni ẹ má fi ara wa ni ah ṣéwà ṣéwà ṣéwà ní ìmọ̀ ni ah, àìlákọ̀ yìí ni òjókọ̀ yìí ni wọ́n dára wọn mọ̀ ẹ wo nǹkan tó kún dálẹ̀ gbogbo àwọn tí wọ́n ń para wọn ìlú ọlọ́mọ ìyàtọ̀ tó pé tí Ìbàdàn bá ń ṣe ọdún àwọn èèyàn wá tìkẹ̀ láti Ìjàyè wàá bá Ìbàdàn sọdún tíjàyè náà bá ń sọdún wọ́n wọ́ láti ìbàdàn wá bá ìjàyè sọdún ẹ wá àwọn tó gun dálẹ̀ o ìbàdàn fi ogun fọ́ ìlú ìjàyè o báyìí ni ìjàyè ṣe tú tí gbogbo ìdílé àwọn tó jagun kọ̀ọ̀kan wọ́n sì dá èèyàn jọ síbẹ̀ gẹ́gẹ́ bí ìlànà sí ìlú ìjàyè ìdínú tíjàyè fi ń jẹ níwọ̀n ìgbà tó ṣe pé wọn ò fogo fọ́ wọn ò sọ náà sí tíjàyè tún fi wà ń bẹ̀dùn ní olónìí lára àwọn ìran Kúrúnmí Ìjàyè náà tó wà níjàyè o àmọ́ gbogbo àwọn ìdílé tó ń jẹ níjàyè lónìí ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn ìpìlẹ̀ ìdílé àwọn alágbára ni ló ṣe rí nù o bí ogun ṣe fọ́ ìlú Ìjàyè rèé o tí Ìbàdàn sì gba ìlú Ìjàyè tí Ìjàyè sì di orílẹ̀ Ìbàdàn títí di òní bákan náà o ààrẹ Kúrúnmí ló kú o Ìjàyè lógún tú o <laughs> lọ́lẹ̀ ẹ̀ wá gbọ̀ǹkan aláṣejù bàbá àṣetẹ́ ẹ rí nǹkan ìjẹ́ hmm. mọ̀ pé ìbàdàn àgbà tó wá fi àṣejù fọ wọ́n mọ̀ tó ń lépa ẹ̀gbá kàkà kí ìbàdàn padà sí ìlú ìbàdàn wọ́n tó ń lépa abẹ́kúta abẹ́kúta wá kọ́ wọn ní ọgbọ́n tí wọn ò ní gbàgbé láéláé iná ló sì wá fà á ní ogun kírìjì tí ìbàdàn ò fi dẹ̀yìn ogun o torí wípé ẹ̀gbá kọ́ wọn lọ́gbọ́n yí bá a bá lé ewúrẹ́ títí títí a máa pàjúdà sí ni. ìjà hmm. àmọ̀ yìí pé ọ̀sẹ̀ ńlá ṣe balógun ìbíkúnlé ìjà àmọ̀ yìí pé gbogbo àwọn akọni abẹ́kúta tí wọ́n lo ogun yìí mo sọ fún wa pé gbogbo wọn ti kú tán <laughs> kódà mẹ́wàá ṣe ìbàdàn kí ló ti ẹ̀gbẹ̀yìn ogun yìí baálé òyìnbó sílé olúgbòde tọ́lá wọn lóògùn ìjà àmọ̀ pé wọn ò tún délé bá a ogun burúkú lógun ìjàyè ogun tó sì fa ikú ọ̀wọ̀ọ̀wọ́ ìní ogun ìjàyè ànírògùn nílẹ̀ yìí o ànírògùn nílẹ̀ yìí pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ tí ì gbọ́ nǹkan kan ìtàn rẹ kú àná ọ̀nà kakanfò Kúrúnmí apá kẹtàdínlógún ó di ọ̀la tó bá wá di ọ̀túnla lágbára ọlọ́run ọ̀la ní parí rẹ̀ ọ̀la ní parí rẹ̀ tó bá wá di ọ̀túnla mo wá ń gbé àlejò pàtàkì yìí bọ̀ ọ̀kẹ́ pàtàkì lára àwọn ọmọ tó ja ogun yìí mò ń gbé bọ̀ lọ́túnla àwa jọ yànnà náà ọ̀rọ̀ ń gbé ọ̀kan pàtàkì wá kódà tí bá lè gbé méjì wá nínú wọn ń gbé wá kájọ wá yànnà náà ọ̀rọ̀ lórí ìtàn tá à ń bá bọ̀ yìí. <laughs> mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yà látìlẹ́yìn mi pátápátá ẹjọ́ ìfìkan kún ẹ rí wípé ìrọ́bà fílọ́ fa wàhálà ogun yìí lásìkò tí wọ́n ń jagun yìí lọ́wọ́ ọwọ́ ògúnmọ́láwá tó òyìnbó kan tá à ń pè ní Mr. Roper nígbà nílùú ìjàyè òyìnbó Amẹ́ríkà kan ń bẹ atamẹ́tàṣe ni tí ń pa àwọn Ìbàdàn òun mọ ìbọn yìí dáadáa ìbọn Amẹ́ríkà ló gbé wá ọjọ́ ọ̀ngbẹ́ níjàyè àwọn alábàdàn wa ń sọ pé káwọn ò mú àbọ̀ mórí gbọ́ nígbà wọn wàá lóyìn bómi ìbò tó ń fẹ́ sá kúrò níjàyè ọwọ́ ajẹ́ Mr. Robert Roper àwọn èyìnbó ẹgbẹ́ rẹ̀ tó wá wà ní àgọ́ ọ̀bàdàn nígbà wọn gbà àtàwọn tó jẹ́ Christianity tọ́jú ọmọ ọmọ Yorùbá wọn bá lọ bá Balógun Ìbíkúnlé àwọn ọmọ ẹlẹ́yìn Ògúnmọ́lá wọn rí mú ẹni wọn fi èyìnbó yìí lẹ̀ Ògúnmọ́lá yarí ìbíkúlé bẹ̀bẹ̀ gbogbo àwọn olóyè bẹ̀bẹ̀ kò gbọ́ báwo ni àwọn àwọn christian christianity àwọn ọmọlẹ́yìn kristi bẹ́ẹ̀ ṣe kóra wọn ni wọ́n bá lọ bá bàbá wa láàfin adélù báyìí báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ o nígbà láàfin adélù gbọ́ ọwọ́ aránṣẹ́ padà sí ọ̀túnbalógun ògúnmọ́lá tó lágídí bí èṣù mo kí ọ o ògúnmọ́lá o mo ṣọ́ ní pẹ̀lẹ́ o mo mọ̀ pé tí gbogbo àwọn akẹgbẹ́ rẹ àti balógun rẹ gbàtì lọ́wọ́ rẹ òfin ilẹ̀ fún mi ni o pé èmi mo tó gbà á ẹ mọ tọ́sẹ̀lẹ̀ nígbà wọn jíṣẹ́ bẹ́ẹ̀ fún Ọ̀tún Balógun Ògúnmọ́lá ojú ẹsẹ̀ ló ní wọ́n tú èyìnbó yìí lẹ̀ ẹni sọ pé wọ́n gba iye owó báyìí lórí rẹ̀ ó ní wọ́n máa mú lọ lálàáfíà láì gbà kankan àwọn akẹgbẹ́ rẹ̀ wá bí pé Ògúnmọ́lá kí ló dé a ti bíọ́ bíọ́ bíọ́ bíọ́ ọwọ́ kan tí bàbá wa láàfin adélù ránṣẹ́ wa lọ gbà ó ní bẹ́ẹ̀ ni àrọ̀bàfin hmm. ìlọ̀ba ń pa o èyí jẹ́ àrọ̀bàfin àrọ̀bàfin hmm. mo sífìlà forí adé o gbèsè àmọ́ pé ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí rọ́bà fi lọ́ba fi pa á hmm, káwo nǹkan o káwo nǹkan nílẹ̀ Yorùbá káwo nǹkan nílẹ̀ Yorùbá o torí náà o bí Ọ̀túnba Balógun Ògúnmọ́lá bí ò ṣe rọ́bà fín bẹ́ẹ̀ lèmi náà rọ́bà fín o lọ́la pẹ̀lú ògùn ọlọ́run á gbọ́ nǹkan kí ló ṣẹlẹ̀ ní ogun ní ilé ogun ìjàyè bó làwọn èèyàn ṣe padà sí ìbàdàn kí ló ṣẹlẹ̀ lógun abẹ́òkúta kà kí ìbàdàn wọn padà lé kí wọ́n lù lù àlù àjàṣẹ́ kí wọ́n lù wọ ìbàdàn abẹ́òkúta wọn tó ń lépa lọ o tó ṣe pé ṣàngó dá ọmọ nù ṣàngó ọ̀dá ọmọ nù bó ṣàngó ṣe dá ọmọ nù ẹ gbọ́ lọ́la ìbàdàn olè gbàgbé láyé o pé ṣàngó lọ́làjà ló dá ọmọ nù hmm. mo kí ọ bàbá mi ikú bàbá yèyé aláàfin ọ̀yọ́ lámìdí ọba tó mo kí ọ ikú bàbá yèyé o kádé ó pẹ́ lórí kí bá kọ́. bá lọ sínú akú òǹgbẹ akú àtàárọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹyìn mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pátá yìí tó ṣe wípé èyí lásọ iyì èyí lásọ ẹ̀yẹ mi bákan náà wa wá ń pè fún wa o a rí wípé ẹnìkan ló ṣe onígbọ̀wọ́ abala tí tabala tí ò ní mo dúpẹ́ lọ́wọ́ mọ́gàjì bọ́láńlé apábí ẹlẹ́sìn ní kọ̀bọ́mọjẹ́ nìbàdàn orílẹ̀-èdè ni bàbá wà tó ó kú tọ̀la o àti ti ọ̀túnla tá à ń wá èèyàn kẹsì àtìlẹ́yìn bákan náà o láti fi gbogbo ibi tá a sọ yìí hàn bàtà ẹ̀jẹ̀ àkàn sí wa ìta bá ṣe àṣẹ fún Laji Abbas àṣẹ fún ìtàn Yorùbá tó jẹ́ ogún gbogbo ilẹ̀ Yorùbá ni torí náà tẹ́ fẹ́ pè mí lẹ́yìn ètò láti ṣàlátìlẹ́yìn lè pè mí sórí plus two three four plus two three four two three six eight seven four three two bákan náà ẹ sì lè pè mí sórí plus two three four náà mo kọ sójú agbágbé wa yẹn plus two three four three two eight three two eight plus two three four three two eight five five eight eight eight eight mẹ́ta lọ́pàá yẹn lẹ́ẹ̀kan sí plus two three four three two eight five five eight eight eight torí pé tẹ́lẹ̀ a fẹ́ lọ mọ gbogbo tàtà bá fẹ́ máa sọ ibi tó ti ṣẹlẹ̀ láti fẹ́ lọ máa sọ àmọ́ torí pé irinṣẹ́ àwọn irinṣẹ́ tá a ní kò tí ì gbé débẹ̀ kì í gbé débẹ̀ ni àá débẹ̀ lọ́jọ́ kan tó pé gbogbo ibi tá a bá ti ń sọ ìtàn iná láàmú lọ káàkiri táwọn fi hàn wá lágbára ọlọ́run lágbára ọlọ́run lọ́jọ́ iwájú ẹ jẹ́ á dìde káwa náà Lukman Olújìmí bàbá tí bàbá ti darapọ̀ mọ́ wa bàbá èyí náà ẹ ti ẹgbẹ́ ẹgbẹ́ apá àtọ̀lá o ẹgbẹ́ apá àtọ̀lá ẹ káre o Lukman Olújìmí ọba bàbá wa níkẹ́lẹ́nu <laughs> ìlú bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ìlú bàbá wa inú mo dúpẹ́ o mo dúpẹ́ torí pé ẹni Ọlọ́run bá rán sí ni inú ń ṣe lóore mo dúpẹ́ lọ́wọ́ Lukman Olújìmí o nígbà tọ́nà dí wọ́n jẹ́ oyè mi pé ọ̀nà là mo sì dúpẹ́ o mo dúpẹ́ àtìlẹ́yìn yín àpadà sí ibú àpadà sí ìgbà kò ní bá nígbà gbogbo ẹ kéré délé o ìlú Amẹ́ríkà tẹ wà gbégbé kan kì í gbé sóko ìwá nǹkan jẹ ẹ ẹdún jẹrẹ kò kú sóko ìwá nǹkan jẹ ẹ kò ní ìdílé pẹ̀lú ògo Ọlọ́run tó mo dúpẹ́ o ẹjẹ́ àkàsí mi ní ká pè mí àwọn tá a bá fẹ́ ṣe alátìlẹyìn bá ṣe ṣe ètò tòun la torí pé tá a bá rí wa ká tún ṣètò lọ́la o kò sí alátìlẹyìn fún ètò ti ọ̀la ni ẹ ṣé mo dúpẹ́ ṣùgbọ́n lágbára ọlọ́mọ pé èèyàn bẹ́ẹ̀ ṣe ń jẹ́ wa ẹ̀ tún jẹ́ wa oníyẹnsẹ ọlọ́kàṣe owó ẹni tábà àbíṣẹ́ jẹ́ ẹ ṣé mo dúpẹ́ o títí ọ̀la tá a tún pàdé mi a máa wí pé ejò kò ní rọ́ọ̀lù wèrèpè láyè kó dúró yín o.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 á lọ́la pẹ̀lú ògo Ọlọ́run.